bàbá wa tí ń bẹ lọ́run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe lọ́run fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn ẹni tí ó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá kúrò nínú ibi. mo kí ọ Màríà òkún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ̀ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ̀ jésù màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín mo kí ọ màríà o fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ jésù màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín mo kí ọ màríà o kún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ̀ jésù màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti ní àkókò ikú wa àmín mo kí ọ màríà o kún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ jésù màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín. mo kí ọ Màríà o kún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ Jésù Màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín. mo kí ọ Màríà o kún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ Jésù Màríà mímọ́ ìyá Ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín mo kí ọ Màríà o kún fún oore ọ̀fẹ́ Olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ Jésù Màríà mímọ́ ìyá Ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín mo kí ọ Màríà o kún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ jésù màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín mo kí ọ màríà o kún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ Jésù màríà mímọ́ ìyá Ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín. mo kí ọ màríà o kún fún oore ọ̀fẹ́ olúwa ń bẹ pẹ̀lú rẹ alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún ni fún èso inú rẹ̀ jésù màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀ nísinsìnyí àti lákòókò ikú wa àmín. ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ ni sìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín